بسم الله الرحمن الرحيم حمدا لله الذي أكرم شهر رمضان وفضل عشر أواخره على ما قبلها من الأيام ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم ثم أفضل الصلاة وأطيب السلام على خير الأنام حبيبنا وقدوتنا وعلى آله وأصحابه وسالكين منهجهم إلى يوم الحساب أما بعد فيا عباد الله إن العشر الأواخر من شهر رمضان لليالها وأيامها فضائل جليلة وأجور عظيمة وذلك لما تتضمنها من عبادتين كريمتين إحياء ليلة القدر وزكاة الفطر وأما إحياء ليلة القدر فتحريها في, أوق... في أوتارها عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يجاور في العشر الأواخر من رمضان ويقول تحروا ليلة القدر في العشر الأواخر من رمضان متفق عليه وفي لفظ مسلم عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أريت ليلة القدر ثم أوقظني بعض أهلي فنسيتها فتمسوها في العشر الغوابر وكذلك في روايتين لابن عمر رضي الله عنهما وفي التماسها في الوتر من العشر الأواخر أحاديث عائشة للبخاري أبي سعيد الخدري البخاري ومسلم وكذلك التماسها في التاسعة والسابعة والخامسة من العشر الحديثين لابن عباس عند البخاري والحكمة بذلك كل شد المئزر المرغوب فيه المرغوب في المسلمين في اجتهادات العبادات في العشر الأواخر كلها وليس مشروعا أن يعين فرد أو جماعة ليلة خاصة لحياء ليلة القدر أو اتخاذ احتفالا كالمشاهد بمجتمعاتنا كل هذا ما أنزل الله به سلطان بل بحسب مرء إن لم يقدر على الاعتكاف في هذه أيام العشر أن يجمع أهله للتهجد إحياء لهذه الليالي وتحريا لها وفي علامتها روى مسلم عن أبي عن أبي بن كعب رضي الله عنه قال هي ليلة الصبيحة السبع وعشرين ومارتها أن تطلع الشمس في صبيحة يومها بيضاء لا شعاع أهلها فالله تعالى نسأله بأسماء الحسنى وصفات العلى أن يتقبل منا تقرباتنا وعباداتنا كلها إنه سميع الدعاء ومجيب النداءات هذا أكبر فمولون ọba tí ó pọ́n oṣù rọ̀mùdọ́nù lé àpọ́nlé tí ń bẹ fóṣù rọ̀mùdọ́nù níwájú ọlọ́run olófi gbé ọlá fún mẹ́wàá kẹyìn rọ̀mùdọ́nù oore àsán láti àlùbáríkà tí bẹnu mẹ́wàá àkọ́kọ́ àti mẹ́wàá kejì kò tó rẹ̀ tí bẹnu mẹ́wàá gbẹ̀yìntà wà yìí kò tó ìkẹ́ àtàforíjìn àtàlùbáríkà tí bẹnu mẹ́wàá ìparí eléyìí ọlọ́run sọ láàrẹ ní bó ti ṣe ló lórí fún gbogbo àwọn oṣù tó kù bẹ́ẹ̀ ló ṣe mẹ́wàá gbẹ̀yìn rọmọdọ́ọ̀n ní ọjọ́ tó fi ń ní ọlá jùlọ lórí àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá tàkọ́kọ́ àti kejì tó ṣáájú rẹ̀ èyí tó fi ń lọ́lá jù ọlọ́run àti tó fi ń wa àríkọ́ṣe wa ànábì wa muhammad sallallahu alaihi wa gbogbo àwọn ará ilé àwọn sọ̀hábà rẹ̀ àti àwọn tí wọ́n rìn lánà wọn lọ́jọ́ ìṣirò iṣẹ́ lẹ́yìn náà wa irúsìn ọlọ́run mẹ́wẹ̀ẹ̀wá àparí oṣù yìí ọjọ́ rẹ̀ àti òru rẹ̀ ó mọ̀ ní ọlá tó pọ̀ kí ló fà á torí pé òru mẹ́wẹ̀ẹ̀wá tó gbẹ̀yìn oṣù Ramadan àbí ọjọ́ rẹ̀ tó gbẹ̀yìn Ramadan yìí ó kó àwọn ìbádà méjì ńlá kan sínú méjèèjì sì tóbi púpọ̀ nínú iṣẹ́ ìbádà àkọ́kọ́ ó ní yíye òru Lailatul Qadr àti yọ zakatul fitr èyí tí yóò bá ń pè ní jaka káyé òru látìlù kọ́dìr yíyẹ rẹ̀ ní pé ká ṣe ìbádà fọ́lọ́run lóru yẹn ká na nàwáfílù fọ́lọ́run lóru yẹn ká kùránù dáadáa ká níbẹ̀ lọ́run lóru ẹ̀ ìdí já sí pé èèyàn ń yèlé léyìí bákan náà ká wá òru yìí sínú àwọn ọjọ́ tó lé ẹyọ kọ̀ọ̀kan lórí méjì méjì ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn 21 àbọ́jọ́ tó bá di 23 àbọ́jọ́ tó bá di 25 àbọ́jọ́ tó bá di 27 àdúgbà tó bá di 29 àwọn ọjọ́ wọ̀nyí káwọ́ òru láti lè kọ́dìrì síbẹ̀ nínú súnà náà Muhammad ní sallallahu alaihi wa sallam yàwó Aisha kọ́lọ̀ kó bá yọ́nú sí sallallahu alaihi wa tó bá ti di ìgbẹ̀yìn Ramadan tó dọwọ́ mẹ́wàá rẹ̀ yóò wá sún métílé ẹni tí ń ṣe jìkáfù ní o a máa ti ń sọ fúnra wa tí èsẹ́ ìgbà kan mọ́ tí èsẹ́ lẹ́ẹ̀kejì mọ́ wípé ilé ànábì nìyí sallallahu alaihi wasallam mọ́ṣálásí ànábì ni tó ti pé ń bẹ́ẹ̀ lórí jìkáf ní mẹ́wàá gbẹ̀yìn Ramadan yóò tún láǹfààní kó tún mọ́ sọ fáwọn ìyàwó rẹ̀ wípé taharu laylatal qadr fìlẹ̀ àṣìlá wá Ramadan ẹ wá òru yi, yìí òru lé láti alkọ́dìrù yìí Ramadan ó ń ṣe ọlọ́run àmọ́ sọ gbogbo ìgbà torí pé oore tí ń bẹ nínú oṣù n'inu ń bẹ nínú òru yìí kò sí nínú òru míì nínú ó ló ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ó ní wọ́n fún mi rí ní òru Lailatul Qadr mo lálàá lójú rẹ̀ kí mo rí pé òru yìí lóru Lailatul Qadr ẹ sì pé àlá àwọn ọlọ́run wáhíù ni àlá tí wọ́n sàlágọ̀ kìí sàlábà àmọ́ lójú oorun yẹn ìkan nínú àwọn ìyàwó mi tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ bá ta mí jí bẹ́ẹ̀ ni ó ti jí mi báyìí fanusi ìtuha wọ́n bá mú mi gbàgbé ọjọ́ tó jẹ́ gan nínú àwọn òru láti lọ́kọ́dẹ̀ náà òru mẹ́wàá yẹn ìbámá jà sí wípé èyí tó jẹ́ nínú àwọn ìyàwó ànábì bóyá ta ànábì yìí tó jí ànábì bóyá ó ọlọ́yìn bá lè sọ wípé láàárín òru mẹ́wàá yìí òru ọjọ́ kan pàtó báyìí àmọ́ tó yíkítà náà bí jí sáyé fanusí ìtuhà wọ́n bá mú mi gbàgbé rẹ̀ tí ń já sí pé ọlọ́run fẹ́ kánẹ́bí náà mọ pàtó òru tó jẹ́ ní òru mẹ́wẹ̀wà oríṣẹ́ ọlọ́run wá ní tó bá rí bẹ́ẹ̀ ẹ máa wá láti lọ́kọ́dẹ̀ sí mẹ́wàá ìgbẹ̀yìn Ramadan bẹ́ẹ̀ náà ni ayé àwọn ìgbẹ̀wà méjì míì látọ̀dọ̀ bí númọ́rọ̀ kọ́lọ́kọ́ bá yọ́nu sí tó náà sọrú ẹ̀ bákan náà níbi ká máa wá ọ̀kànlélógún mẹ́tàlélógún márùnlélógún mẹ́tàdínlọ́gbọ̀n ọ̀kàndínlọ́gbọ̀n ká máa wá láwọn ọjọ́ wọ̀nyí ilé náà bẹnu súnà náà Muhammad sallallahu alaihi wa sallam ìyàwó Aisha gbà wá bẹ́ẹ̀ Abu Sa'id al-Khudri náà gbà wá bẹ́ẹ̀ kódà ká tún wá ní mọ́kàndínlọ́gbọ̀n ká tún wá ní mẹ́tàdínlọ́gbọ̀n 27 ká tún wá ní márùndínlọ́gbọ̀n jíjẹ́ 25 ẹ̀rí náà mìíràn tún wá fáwọn ọjọ́ mẹ́ta yìí lọ́tọ̀ gbogbo ẹ̀ náà òye ń tọ́lọ̀ fi ń yí ànábì lórí ẹ̀ ní wípé tí rọmọdọ́nù bá ti pé ogún ẹ gbọ́dọ̀ sún oorun àsùnparamọ́ lóru iṣẹ́ dé ni ìgbìyànjú gbọ́dọ̀ pọ̀ kódà láwọn àsìkò wọ̀nyí ìyàwó Aisha radiyallahu anha ó ní kana rasulullahi sallallahu alaihi wasallam yashuddu mizara lásìkò yìí ó ń ṣe ọlọ́run ìtí ń jẹ́ pàǹtì rẹ̀ àbíbàǹtẹ́ rẹ̀ yóò tan kókó ni tí já sí pé kò sí pàǹsún mọ́bìnrin lásìkò yìí tí ó fi dojú kọ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kò sí nínú ẹ̀sìn wa kò bófin islam mu láwọn kan tí a láwùjọ wa tẹ́rí òsí lórí ẹ̀ bí ká máa sọ wípé nínú ẹgbẹ́ tiwa nínú ẹgbẹ́ islam tiwa ti wa. tiwa ọjọ́ kan pàtó báyìí láti láti lè kọ́dìrì sí rárá o àìmú ọjọ́ fún ọjọ́ tá mú fún náà lọ́jọ́ tó ń ṣe ọlọ́run bá ti mú fún iltamisuha fil ashri lawakhir iltamisuha fil ashri lawakhir ẹwà òru yìí tí mẹ́wẹ́ ẹ̀wà àgbẹ̀yìn Ramadan ẹ má yan ọjọ́ kan ní pọ́sì tẹnu ìjọ ti wá o tó bá ti pé 21 láà máa ń ṣe tó bá gbé twenty three làá máa ń ṣe tó bá di twenty five làá máa ń ṣe tó bá di twenty seven làá máa ń ṣe àbí tó bá di twenty nine làá máa ń ṣe kò sínú súnà náà bì bẹ́ẹ̀ gbogbo àwọn ọjọ́ iná lẹ́mọ̀ ṣe torí pé àwọn ẹ̀rí tó ṣe ọlọ́run fi rinlẹ̀ láyé mi wípé wọ́n fún mi rí nígbà tó rí twenty seventh òru twenty seventh bílẹ̀ rẹ̀ bá mọ́ àwọn ọmọ di twenty eight torí òun ká bá ṣe ń ka ọjọ́ àtòrúnú islam náà yọ́pọ̀lọpọ̀ musulmi. alẹ́ 24 òun lálò tán èní lóru òní lọ́jọ́ kí ni 25 alo ọjọ́ 24 tán alo alẹ́ 25 lálẹ́ àná ọ̀sán rẹ̀ lè ní tórun bá wọlé ní fàákínú tán alẹ́ 26 nìyẹn bọ́lọ̀ bá sọ wà dọ̀lá yóò jẹ́ ọjọ́ kíni ọjọ́ 26 bá ti ń ka ọjọ́ ní ìyẹnu ṣìrẹ́ Islam torí pé àwọn èèyàn ti ń gbé káàkiri oríṣiríṣi àwọn messages ló ń kànyàn tí wọ́n ń sọ wípé alẹ́ 25 tó jálẹ̀ àná ṣé ni náà jẹ́ ọjọ́ Friday pé kó wà coincidental bẹ́ẹ̀ kó forí sọra wọn bẹ́ẹ̀ kìí sábà kọ́mọ̀ tó bá rí bẹ́ẹ̀ àwọn ọ̀ràn kan kó já sí wípé òru alẹ́ àná yẹn ni òru lẹ́tẹ̀lẹ̀ kọ́dẹ̀ tọ́yẹ àgbàlá àwọn àgbà fásílẹ̀ Ibn Rajab al-Hanbali wọ́n sọ rú ẹ̀ lóòtọ́ inú tíra alẹ́ twenty five tí wọ́n yẹn ó lè má jẹ́ alẹ́ twenty five lùbòmí kìí ṣe wẹ́dà kẹni gbogbo ayé ń lò òun ló fà á tí ìtẹnupọ̀ àwọn àfáà wá lórí yìí pé alẹ́ twenty seven tí àdìsí mi gbé wápá nábì ni wọ́n fún mi rí yẹn òun ni wọ́n fún ànábì yìí lọ́dún yẹn ni kìí ṣe pé gbogbo ọdún tànábì fi gbàwẹ̀ láyé alẹ́ twenty seven láti lè kọ́ dìrì ń bọ́ sí so twenty seven lọ́lọ́wọ́ bá fún rí ó sì hàn gbangbagbangba ní hadith yẹn ó ní kanú àwọn ìyàwó mi tí ń bẹ lọ́dọ̀ ti jí mi fanu síìtù à bá tún wá gbàgbé rẹ̀ gan ń já sí pé nínú tọ́lọ̀ òfin pàápàá ìmọ̀ rẹ̀ tí ò fi yá nàbì ó ní òru kan ní ẹlátẹ̀lọ̀ kọ́dẹ̀ kí ló sì fa torí wípé kámọ́lẹ̀ kọ́lẹ̀ kámọ́lẹ̀ kagara gbogbo ìgbìyànjú tá a ti ń ṣe ní mẹ́wàá àkọ́kọ́ gbogbo pẹ́pẹ́ fúruwa tá a ti ń ṣe mẹ́wàá kẹta yìí ó gbọ́dọ̀ lékan sí ìṣàdúwà wa ìbẹ̀lá ọba wa kákírùn lóru lẹ́ẹ̀kì rí àwọn mọ́ṣáláṣí mi lágbàáyé àbí nàìjíríà ta wà yìí gan àwọn míì tó bá ti tàhájù tó bá ti tàràwù ìtẹ́lálẹ́ kódà tí wọ́n sí mọ́kànlá yẹn tó bá tún di lóru náà wọ́n tún wá tún kínà wá fílùmí wọ́n tún mọ̀ pè yẹn ní kẹyọ́ àwọn afá ní ò takò kí ló bá tí wọ́n fi takò wọ́n nítorí pé mẹ́wàá àgbẹ̀yìn yẹn ó yẹ ká lékún ní bàdà dáadáa bó ti ẹ̀já sí pé èyí tó dọ́gba jùlọ àáfin ilẹ̀ náà ni pé ìyàwó anha olójẹ́nu Ramadanu ni kò jẹ́nu Ramadanu ni nẹ́fílà ń ṣe ọlọ́ alẹ́ sọ́láàtì wọ̀sálám kìí tayọ mọ́kànlá ṣùgbọ́n bí a bá ti rí torí pé àwọn eléyìí náà wọ́n ní àwọn salaf tí wọ́n ṣerú ẹ̀ dáadáa dènítà wà yí àwọn fàtúnà ń ṣe kí ló fa ìgbẹ̀ǹgbẹ̀ wípé mẹ́wàá gbẹ̀yìn rọmùdọ́nù yìí bàbá ìtì ya wá ń tafẹ́ wá ní ìsìn rọmùdọ́nù ọdún ń bọ̀ bóyá ló bá wa láyé kò ṣeré nínú ẹ̀sìn kò sí fàájì ẹ̀sìn bèlè lẹ́yàtì di ayẹyẹ wá tẹ́ńsílóbù rẹ̀ ìjó lẹ́ni táà fi ẹ̀yìn alága jímọ̀ o alága sí kíra jímọ̀ tí ń bọ̀ wá ẹ̀yìn lẹ́sà alága rẹ o alájì imrana jímọ̀ tọ̀hún ẹ̀yìn lẹ́sà alága rẹ o kò sálága láti lè kọ́dìrì kìí sáyẹyẹ àìtẹ̀wé fún kódò olóore fún ọ níwọ̀n mùsùlùmí kò ti wá tó bá ti ń tójú aago mẹ́ta òru múyàwó rẹ wọ́n mi sí lójú kí ló dé wàhálà yín pọ̀ bẹ́ẹ̀ ni yóò pọ̀ bóyá gbàmọ́ lélẹ̀ àti ẹ̀mà wọ́n mi sí lójú kó jí àwọn ọmọ rẹ tí wọ́n hanu bí gbà pé tírélà fẹ́ gòkè wọ́n mi sí wọn lójú ìwọ́n náà dìlè mọ́mù nù ní èyẹ bẹ́yẹ sí dìlè mọ́jú bẹ́ẹ̀ náà lọ bó jẹ́ náà tẹ́nà ló mà máa ké wàláì kọ́dà dádì wa ní mẹ́wàá gbẹ̀yìn rọ̀mùdọ́nù yìí àwọn náà sì dàfà nù lé bẹ́ẹ̀ ni wọ́n dàfà ó lóore fún ọjọ́ wípé nígbà yẹn wọ́n fún mi lẹ́ńfẹ́lóòbù kan alọ́mọ wọn apariwo mọ oyè eléyìí ìranù nínú ẹ̀sìn èyí tó wá burú jùlọ jẹ́mọ́ mùsùlùmí àwọn èèyàn tún ṣe naharul qadr naharul qadr ọ̀sán kọ́dírù òru ni wọ́n pè inna anzalnahu fi laylatil qadr ọlọ́run sọ pé inna anzalnahu fi naharil qadr torí pé òru yẹn ló ní ọláwájú ọlọ́run kèé ti àwọn ọjọ́ yẹn lẹ́yìn ọjọ́ eid tàṣe eid ọjọ́ eid sì rèé kò sí nínú oṣù Ramadan inú oṣù àwáyì ló ń wà so kò ní ọlá kankan ẹlòmí nìyẹn gbà tí òmòmí tí ó rùn ti ẹ̀ mọ́ tí òmòmí tí ó rùn mọ́ tí ò ní jẹ́ mọ́ ti máa ń jókòó wájú rẹ̀ àbí bóyá tí ń kírun fún lálẹ́ yóò tún wá ní mọ́sálásí ti wá o á ti kọ̀kan ẹjá bẹ̀rù ọlọ́run o tó bá se gbé ká jẹ ká mu ni ọlọ́run ní pèsè rẹ̀ ẹ torí yìí mo wá mú tí ò sí nínú ẹ̀sìn wa eléyìí láti sọ yìí máa wá èmi 25 àti ní ọjọ́ mẹ́rin kalẹ̀ inú tí ò bá gbogbo orú máa اللهم إنك عفو تحب العفو فاعف عني tó bá ti tìláwà lọ tó sébọ̀ àdúrà yìí tún bẹ̀rẹ̀ sí ń ṣe rántí àwọn òkú rẹ lọ́rùn rántí àwọn tí ń bẹ láyé náà àwọn èèyàn rẹ rántí ara rẹ rántí ìyàwó rántí ọmọ rántí orílẹ̀-èdè rántí àwọn aláṣẹ wa àwọn olórí wa gbogbo àwọn nǹkan wọ̀nyí a kò síwájú ọlọ́run bùkátà sáà lè bí ya fúnra wa ni ọlọ́run nìkan subhanahu wa ta'ala òun ló wa bí ya bùkátà náà tó bá rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí gbìyànjú ní islam islam ò tako wípé ooru 21 àti ló kọjá 23 àti ló kọjá 25 òun la lò mọ́jú yìí wọ́n sì láàmà wà ní old night 27 ń bẹ 29 ń bẹ èmi náà mú tẹ̀ wà fẹ́gbìyànjú láti wà bóòlà ń wà ó ń ṣe ọlọ́ àdé sọ́lá àti sẹ́lẹ̀ ó sàlàyé rẹ̀ fún wa àdísù bá ibùn káàb kọ́lọ̀ kó bá yọnu sí olóńṣẹ́ ọlọ́ àlẹ́sọ́láàtì wọ̀sẹ̀lám ó ní òru ìgbà tó bá di 27 àti sọ́tíwájú pé tọdún yẹn ni wọ́n fún ànábì rí nígbà tó rù yẹn di 27 bí àwọn àfáàdá ti ṣàlàyé rẹ̀ kò túmọ̀ sí pé gbogbo ọdún tá máa lò láyé 27th òun náà láti kọ́dìrò mọ̀ bọ́ sí wọ́n látẹ̀rẹ̀ tá rí oòrùn ọjọ́ kejì oru yẹn àti lòru sẹ́yìn oòrùn tó bọ́ wá ń yọ lọ́sàn ọjọ́ kejì ta lòru sẹ́yìn yẹn oòrùn yẹn ó yọ kò ní tàyànlá ojú wẹ́dà ò ní gbóná jẹjẹjẹ kò ní mọ́ ooru wọn lápẹẹrẹ nìyẹn kí ọba ṣe fún wa ní ti tí ó ṣe tí ń já sí pé tó bá rí bẹ́ẹ̀ pé ò ní rí òru Oru, ajá ti pé gbogbo ọjí ń jẹ́ òru yẹn ó mọ̀ fi ṣe ìbádà ẹnu pé tílẹ̀ bá ti wá mọ́ tí wọ́n náà wá sàkíyèsí dá ó súnmọ́ kó ṣe gbogbo yá òru tá a lò tán lálẹ́ àná yìí lójú ìlú láti lè kọ́dírì tí ò bá ti o gbìyànjú kódà bó ṣe pé lálẹ́ náà ni òwúrá fàdí mọ́gítà rọ̀ wí pẹ̀lú àwọn èèyàn mọ́ṣáláṣí iṣẹ́ pọ̀ jíyàwó jí ọmọ òru mẹ́wàá wà gbẹ̀yìn rọ̀mọ̀dọ́nù yìí àìfi ṣeré bẹ̀lọ́n ọlọ́bọ̀ sì gbádùn èèyàn bẹ̀lọ́ subhanahu wa ta'ala pẹ̀lú àwọn okọ̀ rẹ̀ jíṣẹ́ ń dájú ló kọ àti àwọn òròyìn rẹ̀ jíṣẹ́ ń ga jù ròyìn gbogbo ìtàṣe inú rọ̀mọ̀dọ́nù yìí kọlọ̀jọ́ jọ ti tiẹ̀ àdúrà wa ni wa ni sàárà wa gbogbo táàfin wá Ọlọ́run òun lọba tí ń gbọ́ ìpèpè tí sì máa ń dáyàn lóhùn alhamdulillahi rabbil alamin thumma salatu wassalamu ala rasulillahi al-amin wa ala alihi wa ashabihi at wa man walahum ibadallah إن العبادة الجليلة الثانية في هذه الأيام هو إخراج زكاة الفطر وهي شرعت في السنة الثانية للهجرة وهي زكاة أبدان فليس زكاة مال وهي واجبة لرواية ابن مرة أن رسول الله صلى الله عليه وسلم فرض زكاة الفطر من رمضان على الناس صاعا من تمر أو صاعا من شعير على كل حر وعبد وكبير وصغير من المسلمين وتؤدى قبل خروج الناس إلى العيد أو بيومين قبل العيد وتصرف هذه الزكوات إلى الأصناف الثمانية من الناس الذين ذكرهم الله سبحانه وتعالى في قوله إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وبين السبيل فريضة من الله والله عليم حكيم والحذر من جميع البدع المعلقة بالجمعة الأخيرة في رمضان adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba àgbáyé ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kọlọ̀n bá ṣe fàánà Muhammad sallallahu alaihi wasallam ẹni tàà finú tán ẹni tí ètò ń jàmbá gbogbo àwọn ará lè rẹ̀ àwọn sàhábà rẹ̀ àwọn ẹni mímọ́ kọ́lọ̀ kó bá yọ́nú sí wọn àwọn ẹrú sí ọlọ́run a ti sọ fúnra wa ní ìké útúbà àkọ́kọ́ wípé ìbádà méjì ńláńlá ló wà nígbẹ̀yìn rọmọdọ́nù yìí tàkọ́kọ́ ni ká wálé láti lọ́kọ́dìr ká ti yé bí islam ti ní ayé káyé pẹ̀lú súnnà káyé pẹ̀lú ikhlas kábi tọrọ táǹfẹ́ wájú ọlọ́run ìbádà kejì ó ní ìbádà bá ti ń yọ zakatul fitr ètí yóò bá ń eléyìí

ó ofin òfin ìmọ̀yọ zakatul fitri náà lọ́dún kejì yẹn tí ń já sí wípé nínú ọdún mẹ́wàá tó ń ọbalo ọlọ́run ọba lò kó tó kù lókè ìpẹ̀ níboro Madina ọdún mẹ́sàn ló fi gbàwẹ̀ gbogbo ọdún mẹ́sàn sẹ́yìn náà ọdún mẹ́sàn ló fi gbàwẹ̀ gbogbo ọdún mẹ́sàn sẹ́yìn náà yọ zakatul fitr zaka ara ní kìí zaka owó kìí zaka wípé mú sẹ́sẹ́ owó ìyíun fáwọn tọ́nà bá bùn dúkìá tó bùn lọ́rọ̀ tí wọ́n sòwò àwọn ni wọ́n yọ yíun àmẹ́lẹ̀ ìzaka ara pé ó ọ̀ràn yẹn ni ó agbọ́dọ̀ yọ afáwa abdullahi muhammad kọ́lọ̀kú bá yọnu sí olóṣèlú sallallahu alaihi wasallam ó ní zakatul fitri ọrọ ọ̀ràn yẹn fún wọn láti máa yọ nínú oṣù wo oṣù Ramadan lórí gbogbo èèyàn ayọ̀ sọ́ẹ̀rù kan kí ní jẹ́ sọ́ẹ̀rù lédè lárúbáwá òun náà ni múdù mẹ́rin òun náà ni kí ni múdù mẹ́rin múdù mẹ́rin yẹn kan bá lè lé ayọ̀ múdù mẹ́rin lórí ìyàwó léèlé wọ́n yọ múdù mẹ́rin lórí ẹ̀ àwọn àfáà nítẹ̀yìn ò bá rí múdù nínú àkọsílẹ̀ wọn wọ́n ní ọwọ́ èèyàn tó bá dọ́gba èèyàn ò ga jù kò sì kúrú jù wọ́n ní di ọwọ́ èèyàn náà tó bá bu ọwọ́ mẹ́rin sínú múdù yẹn náà yóò tó ń gbà yẹn ni àti ìyọ́ wọn ò tí mú múdù dé kò ara gbìyànjú dáadáa nú ẹ̀sìn ni látọ̀dọ̀ àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn tó bá jẹ tọ́wọ́ rẹ tóbi jù tí ó sì ṣe kólóbó jù tó bá bu mẹ́rẹ̀ẹ̀rin báyìí sínú múdù yẹn yóò kún ìyẹn tó bá rí múdù tòsí àwọn èyí tí wọ́n advance dáadáa lẹ́nìí tó ẹgbẹ́ wọn tí wọ́n á ṣe àwọn múdù kan tó ṣe wípé bíyàn bá fẹ́ yọ tìyàn mẹ́rin papọ̀ ó ṣe é yọ gbogbo ìsìláàmù òtakò lára gbìyànjú ìsìláàmù ní kèsè bídí àánú ẹ̀sìn ni torí pé oye tí ní ká yọ yẹn náà láì yọ wọn ò ti ṣe múdù mí ìjáde kó já sí wípé tẹ́ bá fẹ́ yọtọ̀ yẹn fífì ó lè ẹ̀ lẹ́ẹ̀kan dédé èyí tó kà ní wípé oye òǹkà tí ń bẹ nú sọ́ọ̀rù tánàbì sọ yẹn mẹ́rin mẹ́rin yẹn sóò náà ni oye òǹkà tó kan yẹn ló iye orí 50 bá ti mọ̀ nìyẹn ọ̀rọ̀ mi ò gba gbogbo àwẹ̀ pé mi yọ lórí ẹ̀kọ́ o ọ̀rọ̀ pé wọ́n fa ọmọ yìí tì mí àwọn òbí ni wọ́n yọ tó bá ṣe pé wọ́n fi tì ọ ni tó tó wọ̀ ló ń gbọ́ bùkátà rẹ̀ ó yọ nígbà yẹn kò bàlágà ọ̀rọ̀ bàlágà kọ̀ ó yọ gbogbo ẹni tí bá ń bẹ tọ́lọ̀ ní wọn tó wọ́n ló wọn ó yọ zaka wọn o ẹnu òkú tó ti kú nìkan yọ zaka lọ rẹ̀ àmàlàyé ayọ̀ ọ̀gá nílé iṣẹ́ kò tí sí pé yóò mọ̀ yọ zàká àwọn tí ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ o wọ́n ti ní mọ́níjà wa ló máa yọ zàká gbà wá sáàfù àìmọ́pa kò lè yọ zàká ti yín <laughs> àwọn fámílì tí ni wọ́n yọ zàká ẹ̀tọ́ bá jórí ìṣẹ́ lábẹ́ ọ̀gá kan ṣùgbọ́n ọmọ tó ṣe wípé ìdá èèyàn adọ́pẹ̀ fún ara èèyàn ni àbẹ́yàn lèèyàn bí àbọ́mọ̀lẹ́bẹ̀yàn tí ń bẹ lákàtà èèyàn ayọ̀ zàká a sì máa yọ pẹ̀lú oúnjẹ tí àwọn èèyàn bá ń jẹ láwùjọ wa tamọ̀ kó jó oúnjẹ gidi oúnjẹ kan ti gbajúmọ̀ láwùjọ wa ti pẹ́ pétálíkà ló ń àmọ́ ní gan ò lè súnmọ́ olówó gan yóò ronú sí tó jẹ òun náà bí èmi sọ yí wọn lè sọ o torí pé yìí tá àkànlẹ̀ fún ní fálù ní tẹ́lẹ̀ hàn tó tó pé sọ́fún gbẹ ọ́ bugari tẹ́ ò mú mú ná kó oúnjẹ tó délẹ̀ tó wá dùn náà wá dọba ó wá fẹ́ wọ́n ju ráìsì gan lọ ẹ̀dàkùn láti mọ́ wá kó olórí gàrí kákúnṣe kí ni kára ráìsì bó jẹ́ tẹ̀mú tẹ̀mú wà mẹ́ṣọ́rébù ó ṣe ń wọ̀n a lè lò ìbúrú àwọn kan wọ̀nyí òun láti lè yọ zakatul fitr níbi ọdún mélòó kan sẹ́yìn àwọn àtàwọn kan sàlàyé ní èjìkáàbù wípé sàlè ló iṣu àbálè lé iṣu láti yọ zakatul fitr fáńdò ti dé àbí òde <laughs> ó dì rọrùn <laughs> ẹnu kí ẹn tó fẹ́ gbé mú kó jẹ iyẹn dáadáa kíkùn rẹ̀ ti rọ̀bọ̀tọ̀ ìdì orípòrí láńlá ni ìyẹn tí òun rẹ̀kẹ́kọ́ lè rí jẹ gbé fáńdò fún ni ó tún dùnnú orí láńlá níwájú ọlọ́run gbogbo àwọn kan wọ̀nyí láti ń yọ zakatul fitr torí pé ìtí lárúbáwá ń jẹ ọ̀tọ̀ọ̀tọ̀ o lè lọ gbé làbídùn ní ìsìn kó wá gbé bá wọn lẹ̀ Yorùbá kó wá ní wọ́n ní làbídùn ànábì ní kí wọ́n yọ ah, mọ́ ti ànábì gbọ́ yé o bísẹ̀ mú ń bẹ lójú ayé ànábì yóò fi kúnnú hadithi yìí yóò fi kún torí gbogbo gbé támúrù wa tó gbé lábídùn wa á kàn fi sínú ni kò sẹ́ni tó fi ìjọ́ka yóò kú zakatul fitr ọlọ́dún onígbà gbogbo àwọn kan wọ̀nyí láti ń yọ zakatul fitr a máa ń yọ èyí tó fi ń dájú ní pé pé wọ́n ní wọ́n rí oṣù káyọ olófin dájú ṣùgbọ́n tó bá tó bí ọjọ́ méjì sígbà tí wọ́n sọdún kò sábúrú náà bẹ́ẹ̀ Ibn yọọ si. ẹkọ ẹni tẹ́ yọ nǹkan yẹn fún tó bá sí kó wà nǹkan fi supplement tó fi ṣe jẹ yóò rọ̀gbọ́n dá sí ìgbà táwọn ọmọ tí mọ́ lùlù káàkiri lóru lùlù káàkiri wọ́n náà wá ń gbé jákà rẹ káàkiri alẹ́ àwọn àfà kí ni ká fi ṣe ní ìsìn wọn lánàá bí ní tàbá múra yídì nìkan tó mọ yọ ìmọ̀mọ̀ lílọ kírun yídì wàhálà ni o tó bá ti kú bí ọ̀túnla ó kú bí ọ̀la ibi torí wípé tí islam ń ṣe ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ilé ní wípé gbogbo ìmáàmù tí ń kírun ní àdúgbò yóò mọ̀ ṣe sí ìjẹ̀mọ́ kọ̀ọ̀kan ìmáàmù ní àdúgbò nìyí òun ló ń dàbí mínísítà fún ìmáàmù ìlú mọ́mù tó jó lórí gbogbo ìlú akàmọ́kànlọ́ níjẹ̀mọ́ tèmi àwọn ah ọlọ́run dá wọn lọ́lá pọ̀ ó ti jẹ́ mọ́mù bẹ́yẹn tọ́ mélòó wá ni wọ́n ń gbà ń gbà ń gbà ẹlọ́pin fún wọn àfáà tí yóò gbé zaka jáde fáwọn tálíkà tí ń ta lẹ́yìn Ramadan tíyàwó rẹ̀ wá di alájàpá ó bẹ̀rù ọlọ́run ìdọ̀tí àwọn kan èérí àwẹ̀ àwọn kan náà dájọ fún wọn torípé àlébì padà sọ àlésọ́lá tí wọ́n sẹ́lẹ̀ ó ní ìmọ̀ ìzátùl fitr gbogbo mọ́ parọ́ tó panú àwẹ̀ ìwòkúwò orí fíìmù orí kíní tó wò gbogbo àwọn tó kù díẹ̀ káàtó yẹn zakatu títí di fẹ́ kó lọ táwọn ẹ̀rọ fi mọ́ bàtọ́mọ́ wá dá gbogbo ìdọ̀tí wọn jọ gbogbo eré wọn dájọ fún wọn wọn náà tún wá gbé kalẹ̀ ìmáàmù zakatul ah, fitri wọn ò tí kó wá àwọn yóò tí gbé wá ẹ máa ní wa wá ṣùgbọ́n wọn ló dágun wájú ọlọ́run àwọn kan ṣe bẹ́ẹ̀ ẹja túnbá gbogbo àwọn kan wọ̀nyí agbọ́dọ̀ ní ẹ̀kọ́ rẹ̀ wọ́n ti inú àwọn táàyàn zakatul fitri fún tálíkà ń bẹ́nu wọn aláìní ń bẹ́nu wọn àwọn tó bá ṣe pé wọ́n ń ṣe àti gba islam ní ká zaka owó fún ìran islam ní ká fún zakatul fitri tálíkà aláìní tálíkà yẹn

òun náà bẹnu tí islam sọ wípé òun náà lè yọ nínú tí wọ́n kó fún ṣùgbọ́n tó ń bá ní owó lọ́wọ́ ara ti tiẹ̀ náà ó lè wá yọ lówó ti tiẹ̀ kìsàbùrú méjèèjì yẹn ní islam ṣe ló ṣe lẹ́tọ̀ọ́ fún torí pé wà láàmì yìí náà àléyá ní islam pè wọn àwọn tí wọ́n ṣe sẹ́fúnmù láti rí zàkágbà lọ́wọ́ àwọn èèyàn àti bá ṣe fún àwọn tí ó rí tó lẹ́tọ̀ọ́ sí sọ tí máàmù inú ìlú máàmù rọ́kíbù àfáwọn oníwà àti kẹni ó bá ní àzàká tí wọ́n ń kó wáyé náà pẹ̀lú ògùn ọlọ́run àwọn ọmọ tèmi àtàwọn ọmọ kéwú ayọ̀ ọnu rẹ̀ náà á gbé fáwọn aláìní kìí sojú kòkòrò ọlọ́run dákọ̀ wọn bí torí tí mímísírì bá wà fún zakatul fitr àwọn tẹ́ bá gbà síbẹ̀ ọ̀ràn inú ìsìláàmù ní ẹ̀mọ̀tún sálárì wọn nínú àwọn tó tún lè gba zakatul fitr àwọn tó ń bẹ lóko gbèsè èyàn fẹ́ san gbèsè ẹni kó mọ́ wá yọ zakatul fitr in tó kàn lọ́rọ̀ rẹ̀ nìyẹn tí wọ́n ń dọ káàkiri kò lè wá mọ́ṣáláṣí onígbèsè rẹ̀ bá pàdé rẹ̀ gbogbo ya ní irú ẹni bẹ́ẹ̀ ẹ̀ nínú kó tún mú lára owó gbèsè kó tún mọ́ fíjọ ìzáàtẹ̀lù fẹ́tẹ́ ẹyọ́ fóòn nínú tó yọ nínú ẹni tẹ́yọ fún lòun náà àbẹ́tí bẹ́ẹ̀nù nira kan sí kejì sílé bàbá ìmáàmù ó sẹ́kù sọ́dọ̀ ìmáàmù kọ̀ọ̀kan lẹ́yìn rọmọdọ́ wọ́n lè dájọ́ tí wọ́n ta kẹ́kọ̀ọ́ ń bá àti owó ẹ̀ láti máa fi ẹ̀kú project islam kò sáàbúrú ìṣẹ́rẹ́ islam kò rí bẹ́ẹ̀ lópin ìgbà táwọn tá a fẹ́ fún tàti ogun wọn ti rí ó yìí sẹ́kù náà ni ẹ̀ta ẹ̀kọ́wó rẹ̀ ẹ̀ti àṣìṣẹ́ ọmọ òrukàn sísẹ̀bí ìláìní yẹn ẹ̀ti àṣìṣẹ́ aláìní bákan náà ọmọ orí ìrìn tí gbogbo nǹkan ti tánmọ́ lọ́wọ́ lórí ìrìnàjò tó ń rìn ayọ́kù náà ọ̀ràn yẹn ọlọ́run bá lélé yìí o léyìí tí àgbọ̀rọ̀ fojú rẹ̀ náà rẹ̀ nípa ní jàmá mùsùlùmí ìjà lè fowó yọ zakat hospital bá lè fowó yọ ọ̀rọ̀ tí ó ti ń jára rẹ̀ láti ọdún mẹ́ta sí mẹ́rin sẹ́yìn ni ìbéèrè ní pé ó ṣe ọlọ́ alẹ́ sọlá tó sẹ́lám kí ni tó dákọ̀ gan nínú àdìtì yẹn oúnjẹ ló

yóò ní lára ó lè lo owó condition yẹn tí wọ́n ti sún adébẹ̀ pàápàá jù rẹ̀ tàbí bá fẹ́ orílẹ̀-èdè wa lé oúnjẹ ní o ebi ńlá láti àwọn ìjọmọ̀ mùsùlùmí kàkà tó fi mọ́ fún lówó yẹn kí oúnjẹ kó gbé fún báyìí kò ní rántí sàdúwà fara rẹ̀ náà sàdúwà fún bá tó wá gbówó fún inú owó yẹn yóò lọ rajà yóò oúnjẹ owó yẹn náà tún kíni ó tún dínkù oúnjẹ tó ń jẹ o ebi ń bẹ́ńtà o ìyẹn mú o

káfóúnjẹ yọ níparí àmàrà àwọn tíra kọ̀ọ̀kan kàwátájọ́ máa kéwú wípé jímọ̀ tó bá di kẹ́yìn Ramadan oníná fílà ní lọ́tọ̀ bíró alẹ́ ní lápèjúwe kò sí ná fílà kan táà tún yàn lálẹ́ ní tó tayọ ni ìrun asámu wa kíkí ó tún ládùá kan tún bẹ torí pé jímọ̀ ní ó ní ọlá kan lọ́tọ̀ wájú Ọlọ́run kò sọ ọlá kan tó wípé ó wà nínú ìkan àwọn ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn Ramadan lọ ànábì wá prescribe àdúrà kan lọ́tọ̀ táàtù máa ṣe lóru jímọ̀ tèní ó yẹ kóru rẹ̀ ti kọjá òru sátọ̀dẹ̀ láàmúlálẹ́ àbẹ̀lọ́ subhanahu wa ta'ala kó sọ wa sọ bídíà tó gbé bídíà irinṣẹ́ ṣàìtọ́nì ni gbogbo ọ̀nà táàfi sínú tọ́lọ̀ ó gbà lọ́wọ́ wa ọlọ́dà kọmọ́sá ìlànà rẹ̀ kan wá láìláìláìlọ́lọ́ àwọn olóríwà ìwọ́ ọlọ́run bá tún wọn ṣe àwọn olóríwà ìwọ́ ọlọ́run dákun bá tún wọn ṣe àwa ẹ̀yìn tí wọ́n darí náà bàjẹ́ àti rà àti tìdín àìfẹ́ gbòdodo ọ̀rọ̀ ọlọ́mọsá ìfáwà náà ṣe torípò fi ń bẹ lórílẹ̀-èdè tàbí tó fẹ́ lò bó lórí bá lò fẹ́ lò ọmọlẹ́yìn òṣìṣẹ́ láti gbà tó bó ṣe ń bẹ lọ́wọ́ tí wọ́n ló ń bẹ lọ́wọ́ tí wá kọ́lọ̀kú tó gbogbo sí lágbàkọ̀ kọ́lọ̀kú bá kún wọn lọ́wọ́ ó jẹ́ mùsùlùmí nú wọn ni ó kò jẹ́ mùsùlùmí nú wọn ni ọlọ́dàkùn bá kún wọn lọ́wọ́ àánú káwọn náà rí tí jófẹ́ ọlọ́wọ́ bá gbọ́yé la ilaha illallah qumu ila salatikum